adúpẹ́ fún ọlọ́wọ́ba ọlọ́wọ́ba tí ó tún kádàrà ìpàdé wa sí ayé tí a wà yìí ní dédé àsìkò tí a wà yìí ilé tó jẹ́ sí wípé a máa fi ń ṣe àgbéyẹ̀wò àlàyé tírà usulu sunna imam ahmad rahimahullahu ta'ala àwọn ìpìlẹ̀ ilé tó yẹ sí wípé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ rin ojú ọ̀nà ahlus sunnah wal jama'a àwọn ìpìlẹ̀ tó gbọdọ̀ pé sí lára àwọn ìpìlẹ̀ tí ó gbọdọ̀ máa rìn lórí ẹ̀ òun náà ni àwọn usul ilé tí imam ahmad Allahu ta'ala tí wọ́n kó jọ sínú tírà yìí àwọn usulu yìí ẹni tó bá rìn lórí gbogbo ẹ̀ pátá irú ẹni báyìí lápè ní ahli sunnati wal jama'a irú ẹni irú ẹni báyìí lápè ní ahli sunna irú ẹni bẹ́ẹ̀ lápè ní sunni irú ẹni bẹ́ẹ̀ lápè ní salafi gbogbo ẹnikẹ́ni tó bá rìn ojú ọ tó bá rìn tó bá lórí àwọn usulu yìí àwọn ìpìlẹ̀ yìí gbogbo ẹnikẹ́ni tó bá wá yẹ gẹ̀ẹ́rẹ̀ lórí àwọn ìpìlẹ̀ yìí tí ó rìn lórí ẹ̀ irú ẹni báyìí a nípe ní ahli sunna so nítorí ẹ̀ ló fi jẹ́ sí wípé ká tó lè sọ pé ahli sunna lèèyàn a gbọ́dọ̀ rí pé àwọn usuli wà lọ́dọ̀ ẹ̀ kìí ṣe pé èèyàn dárùn mà sí ó sókòtò ìyàwó ẹ̀ ẹ̀ha òun ni in fi ma ahli sunna eléyìí náà nínú sunna lọ́wà ṣùgbọ́n eléyìí báyìí kò sí nínú usul ilé tó yẹ sí wípé a fi sọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti wà lórí ẹ̀ o ti dáàlù súnnà nìyẹn èyàn lè dárùn gbà sí kó gẹ́sẹ̀ kò tó kíyàwó ẹ̀ ha tó ń ti bẹ́ẹ̀ kó jẹ́ oníbídà kó má jẹ́ súnní kó má jẹ́ sálàfí tí ó bá ti rìn lórí àwọn ìpìlẹ̀ tí a ń bá lọ yìí a usulu tí Imam Ahmed waka wípé alùsúnnà wà jama'a gbọdọ̀ máa rìn lórí ẹ̀ lápẹ̀ ní usulu súnnà 50 ni wọ́n àwọn òṣèlú yìí 50 ni ilé tó yẹ sí pé ó gbọ́dọ̀ pé síyàn lára so àlàyé ẹ̀ o ni a ń bá lọ ibi tí a bá ọ̀rọ̀ dé òun náà ni aslu alákọ̀ọ́kọ́ òun náà ni التمسك بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم والاقتداء بهم وترك البدع أصل على قوانين أصول أهل السنة والجماعة أولان التمسك بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم gbogbo ẹni tí ó bá pẹ̀rẹ̀ ní alùsùnà a gbọ́dọ̀ rí lẹ́ni tí ó ma gbámú nǹkan tí àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam tán wà lórí ẹ̀ ìlànà tí àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi irú ẹni báyìí ó gbọ́dọ̀ máa kọ́ sí àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam nínú àdìsọ́kan rẹ̀ ó gbọ́dọ̀ máa fi jọ tàwọn sọ̀hábà nínú manhaj ẹ̀ tí ó máa lò láti fi sin lọ́wọ́ bá ó gbọ́dọ̀ jọ tàwọn sọ̀hábà ridwanullahi alaihim bẹ́ẹ̀ náà làwọn ibadat tí ó máa fi oríkèríkè ara ṣe ó gbọ́dọ̀ jẹ́ni tí ó máa gbá mú ṣinṣin nǹkan tí àwọn sọ̀hábí anábì sallallahu alaihi wasallam tí wọ́n gbá mú tí wọ́n dúó lé lórí òun ni aslu alákọ̀ọ́kọ́ atamassuku bima kana alayhi ashabu rasulillahi sallallahu alaihi wasallam tí ó lè báyìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n láwọn ń ṣe súnnà lónìí ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí súnnà náà ló ń pèpè sí ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tó ń ṣe ẹ̀rí wípé ẹ̀ẹ̀lẹ́ ráfi jọ ẹ̀ lọ́dọ̀ àwọn sọ̀hábà ìjí ọmọ sọ ni pé èsì àwọn sọ̀hábà nára síwá ni àbínú àwọn ọ̀rọ̀ tí ó ma sọ tí ó ma fi ọrin lẹ́nu ẹ̀sìn ni àbáwọn ṣẹ́ tí ó ma ṣe ẹ̀rí wípé ẹ̀ẹ̀ní lè tọpasẹ̀ àwọn nǹkan yẹn àwọn sọ̀hábà tẹbáwà bí léèrè yóò ní òun dá ẹ̀rí mú fúnra òun ni nínú al-Qur'an àti nínú sunna nabi àti nínú sunna nabi sallallahu alaihi wasallam láì gbára lé àwọn sahaba so irú ẹni báyìí ẹ mọ̀ pé kò kí ń ṣe ahlu sunna nìyẹn nítorí pé aslu alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ ahlu sunna tí imam ahmed rahimahullahu ta'ala tún wákà òun náà ni àtàmásókú bima kana alayhi ashabu rasulillahi sallallahu alaihi wasallam òun là ń sàlàyé lọ àti wá bá láyé ẹ̀dẹ́ bí wípé kí ni ìhà tí àwọn ahlu sunnati jama'a tí wọ́n kọ sí àwọn sọ̀hábà àti pé kí ni àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ a'immatul islam tí wọ́n jẹ́ a'immatul sunna àwọn àgbàfà tí wọ́n jẹ́ aṣíwájú wa lórí ìlànà sunna yìí kí ni wọ́n sọ nípa àwọn sọ̀hábà nínú àwọn tí wọ́n jìta níbi àtàmásùkú bí makana alihi asahabu rasulillahi sallallahu alaihi wasallam nínú àwọn shi'a wa yasubuna asahaba rasulillahi sallallahu alaihi wasallam àwọn a máa bú àwọn sahabi annabi ni wa yal'anunahu wa máa gbé wọn ṣépè wa yukaffirunahu wa máa pè wọ́n ní kèfèrí wọ́n rí wọn sí ẹni tí ó lẹ́sìn bẹ̀lẹ̀ tí wọ́n máa kọ́ṣe wọn bẹ̀lẹ̀ tí wọ́n máa gbámú ìtàwọn sahabi annabi sallallahu alaihi tí wọ́n wà lórí ẹ̀ nínú àwọn tí wọ́n tún nílànà àwọn sọ̀hábà onílàwọn khawarij wà olóbi jẹ́ sí pé ìgbà tí Abdullah ibn Abbas tó lọ ná kọ́ṣà wọn tó lọ dìbẹ́tì pẹ̀lú wọn ní Harura ayébi tí wọ́n kóra jọ papọ̀ sí ní Iraq tánpé ní Harura inú nǹkan tí Abdullah ibn Abbas tó fi sẹ̀rí lé wọn lórí ni pé kán lè bá mọ́bí tí a nà wọn ibi tó kílẹ̀ ó ní ẹ̀wú bẹ́ẹ̀ so ẹ ń ṣe nǹkan nínú ẹ̀sìn ẹlẹ́rin lànà nẹ́bí sallallahu alaihi wasallam àwọn tó wájú ọmọ kí wà nẹ́bí gan tá gba ẹ̀sìn látọ̀dà nẹ́bí wọn lọ́wọ́ sí yín wọn sí pẹ̀lú yín ẹ̀sìn lẹ́sìn islam lẹ́ ń ṣe kí ni ta lọ sallallahu alaihi wasallam ó dájú pé ẹ̀bá nẹ́bí láyé ó dájú sallallahu alaihi wasallam láyé ẹ̀ẹ̀sì gba ẹ̀sìn direct látọ̀dọ̀ anẹ́bì sallallahu alaihi wasallam ẹni tí ó bá ti ẹ̀gbá anẹ́bì láyé ṣé ó lè gba ẹ̀sìn direct látọ̀dọ̀ anẹ́bì àwọn tí wọ́n gba ẹ̀sìn lọ́wọ́ anẹ́bì direct àwọn sọ̀hábà ni so sọ́wọ́ tí wọ́n lẹ́yìn tí ń gba ẹ̀sìn yìí ṣé tí wọ́n wà lórí ẹ̀ lẹ́wà lórí ẹ̀ ṣé lànà wọn lẹ́ rìn kò sí sọ̀hábì anẹ́bì kankan láàrin yìí yìí ń tó fún yín láti mọ̀ pé orí àánú lẹ́wà kò yí bá ní sọ àwọn wọn kí ń rìn ìlànà àwọn sọ̀hábà ẹ̀rí pé àwọn tàwùjọ wà yìí náà wọn kí ń rìn ìlànà àwọn sọ̀hábà àìbẹ̀kọ́ ni so nǹkan táwọn sọ̀hábí ò gbọ́rí tí wọ́n ń fi rinlẹ̀ nínú ẹ̀sìn làwọn ma fi rinlẹ̀ Ànábì sallallahu alaihi wasallam lẹ́jì sọ fún wa nínú hadithi yawa Aisha radiyallahu anha tó gbà wá hadithi ń bẹ nínú tó bá di àsìkò gbẹ̀yìn ayé àwọn èèyàn kan wà yuhaddithunakum bima lam tasma'u antum wala aba'ukum wọ́n máa sọ fún yín nínú ẹ̀sìn nǹkan tẹ́ gbọ́rí táwọn bàbá yín ò gbọ́rí àwọn wo làwọn bàbá wa tí wọ́n gbọ́rí àwọn sọ̀hábí anábi sallallahu alaihi wasallam yuhaddithunakum bima lam tasma'u antum wala aba'ukum fa iyyakum wa iyyahum anábi ni ẹ ṣọ́ra fún wa tó iyyaka wa iyya kaza kalimatu tahdhiri ni wọ́n máa fi ń sọ yàn lára nípa nǹkan tó bá ní iyyaka nípa kìníkà yẹ pé sọ́ra fún nǹkan yẹn fa iyyakum wa iyyahu anábì sallallahu alaihi wasallam ní ẹ sọ́ra fún gbogbo àwọn tó bá ti rin ojú ọ̀nà yìí a ti mú àwọn àtharu wa tó pọ̀ látọ̀dọ̀ àwọn salafu salih tó ti ń sọ̀rọ̀ nípa pàtàkì kámarin ojú ọ̀nà àwọn sahaba amúwálá tọ́dọ̀ abdullahi lílè tó pọ̀ gidigan àti látọ̀dọ̀ àfáwà Hudhaifatu ibn al-Yaman radiyallahu anhum ajma'in kọ́lọ̀n kọba wa kẹ gbogbo wọn lápapọ̀ lórí ìmá tẹ̀lélànà àwọn sọ̀hábà gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti rí tí ó bá ti rí ojú ọ̀nà àwọn sọ̀hábà ẹ ti mọ̀ yí pé rú ẹni kò rí ojú ọ̀nà ahlu jama'a ni ẹ torí ta bá sọ pé ni a sàfi ti rẹ̀ sí ọ̀dọ̀ àwọn sálàfù Asi sí àfitì rẹ̀ sọ́dọ̀ àwọn sálà tọ́bá tó bí kì ní kan nabawi annabawi á sí nisba nǹkan yẹn sọ́dọ̀ annabi ni ẹ̀rìkún wọn ni alhadisul kudusi á sí nisba hadith yẹn sí bí kudus alkudus in tó mana ń pè bẹ́ẹ̀ ọlọ́run ba alhadisul rabbani so yáwù tó wà bẹ́ẹ̀ náà ń pè ní yáwù nisba yáwù tí a ó máa ń túmọ̀ sí ìfi nǹkan ti sọ́dọ̀ nǹkan tàbá sọ pé sálàfí ìtumọ̀ rẹ̀ ní pé ẹni tí ń rí ojú ọ̀nà àwọn sálàfí ẹni tí rìn ìlànà àwọn salaf àwa fi tì sọ́dọ̀ wọn nítorí pé ìlànà wọn ní rìn nítorí ẹ̀ta bá sọ pé hizbi ìtumọ̀ ní pé ẹni tí ń rìnjú ọ̀nà àwọn ẹlẹ́gbẹ́ ẹ́ ni ọ́ so ibá ní sí so ó ń rin ojú ọ̀nà hizbi yà ní so sunni léyàn yẹn ni pé tí ń rìnjú ọ̀nà sunna so ká tó sọ sunni léyàn ká tó sọ pé salafi léyàn ó gbọ́dọ̀ máa rin ojú ọ̀nà sahaba ẹ́ wọ́n wà tán bí anábì sallallahu alaihi wasallam léèrè wípé àwọn wo ni wó là nínú àwọn 73 anábì ní man kana ala mithli ma ana alayhi al-yawm wa ashabi ẹni tó bá wà lórí irú nǹkan tẹ́mi anábì wà lórí ẹ̀ lónìí àtàwọn sọ̀hábà ni gbogbo ilé láti mú wá sí ń kà fọ́ra wa lórí kí ni ipò tí ìhà àti kà látọ̀dọ̀ imam malik rahimahullahu ta'ala àwọn àtàr àwọn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ imam malik rahimahullahu ta'ala tó wọ́n di sàlàyé fún wa wípé gbogbo ẹnikẹ́ni tí bá ń bínú àwọn sọ̀hábà gbogbo ẹnikẹ́ni tó bá ń bínú àwọn sọ̀hábà irú ẹni bẹ́ẹ̀ yí ẹni rí òun dẹ̀ ṣe wọ́n lẹ́ni ọlọ́run ba liyughiza bihim al-kuffar liyughiza bihim al-kuffar liyughiza bihim al-kuffar ọlọ́run ní òun fẹ́ òun ṣe wọ́n bóun ṣe ṣe wọ́n yẹn láti lè máa mú inú bí àwọn kèfèrí ni ìbẹ̀ni máa máa líkì ṣíṣọ́ wọ́n ti yọ ìdájọ́ jáde pé man asbaha fi qalbihi ghaizun ala ahadin min ashabi rasulillahi sallallahu alaihi wasallam gbogbo ẹnikẹ́ni tí ìkórira bá ti ń bẹ nínú ọkàn rẹ̀ sí àwọn sọ̀hábà faqad asabatuhu alaya aya aya yìí ti bá wí nìyẹn torípọ́lọ́wọ́ bá alékẹ́lá lóhun sí bẹ́ fún òun sí wọ́n bẹ́ liyaghiza bihim al-kuffar kí kóhun lè bá ma fi wọ́n kóhun lè bá ma mú àwọn kèfèrí kórìra wọn ni kí àwọn kèfèrí kóhun lè ṣe kóhun lè jẹ́ kí àwọn ẹnìkan ò ní máa kórìíra àwọn sọ̀hábà láyé àfikọ́jẹ́ káfíìr so eléyìí ló fi jẹ́ sí pé irú ẹni náà láwùjọ yìí tóhun náà tóhun náà ń kórìíra Abu Hurairah ẹ́ ẹ̀tì máa yí pé kúfùrù ni ó fi ń rùn mú tó ń kórìíra Abu ẹ́ so ẹ̀tì máa yí pé ìlànà àwọn ṣíà ní rìn irú Habibullah yẹn tí wọ́n sọ ní Habibullah bun Adam al-Aluri al ilé tó yẹ sí pé ó ń yẹyẹ Abu Hurairah ẹ̀tì máa wípé ìlànà wo ní rìn o ìlànà wọn ṣíà nìyẹn fahuwa ṣíàìn ṣíàìn ni ó ni so áyà yìí ó ń tọ́ka lórí habibu náà al-Imam Malik rahimahullahu ta'ala lọ sọ bẹ́ẹ̀ wípé man asbaha fi qalbihi ghaizun ala ahadin tí bá ń bẹ nínú ọkàn rẹ̀ ìkórira ìbínú ẹnìkan nínú àwọn sọ̀hábà ẹnìkan kò dìgbà tó bá tó bínú gbogbo ó ní ala ahadin tó bá ń bínú ẹnìkan min ashabi rasulillahi sallallahu alaihi wasallam nínú àwọn sọ̀hábì annabi faqad asabatuhu al-aya aya ìjíṣẹ́ kí ni ó ti bá wí ìkan nínú àwọn àgbàfà lórí ìlànà malikiya ni wọ́n gba ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ ashab ibn abdulaziz ìkan lára àwọn àgbà ọmọ kéwú alimam malik rahimahullahu ta'ala ni pé ma malik sọ wípé qal ó ní kúnnà inda maliki ó ní àwọn wà lọ́dọ̀ malik lọ́jọ́ kan táwọn kẹ́kọ̀ọ́ táwọn wà pẹ̀lú imam malik idh waqafa alayhi rajulun min al ó ní ọkùnrin kan bá dúó lé Imam Malik lórí lọ́jọ́ náà lọ́hun nínú àwọn alàlàwíyún ni wàkánù yuqbiluna ala majalisihi àwọn alàlàwíyún yìí wọ́n máa wá sí jòkó Imam Malik púpọ̀ fanadahu alàlàwíyù alàlàwíyì ìkan nínú àwọn alàlàwíyún yìí ló wá pe Imam Malik ó ní ya Aba Abdillah ó ní ìrẹ Abu Abdillah kó fa ashrafa lahu malikun imam maliki wá gbójú sókè báyìí ó sírí sókè ashrafa imam maliki wá sírí sókè láti wo wa lam yakun idha nadahu ahadun yujibu wa akthar min an yushrifa bi ra'sihi wọ́n imam maliki dẹ̀ ní nínú ṣe sí ẹ̀ ni pé kò kí ń jẹ́ni tí ọjẹ́ sí pé tán bá pè tẹ́nìkan bá pè kò kí ń dáyàn lóhùn kọjá kó sírí sókè imam maliki

idha qadimtu alayhi fasa'alani nígbàtí ń bá lọ bá ọlọ́run ọba tọ́lọ̀ ọba bá ń bi mí léèrè mo fẹ́ kí rẹ̀ máa máàlìkì jí ẹlẹ́rìí mi láàrin èmi àtọ́lọ́run ọba níjọ́ Málìkì bá bí mí Málìkì máa ń sọ fún mi wípé ó ní faqala lahu Málikun rahimahullah qul faqala at-Talibiyyu ó ní tóhun bá dọ́dọ̀ Ọlọ́run Ọba tọ́lọ́run Ọba àlíkẹ́lá òun fẹ́ fi ó sẹlẹ́rì níwájú Ọlọ́run Ọba wípé mo bi Imam Málìkì léèrè nípa nǹkan báyìí Imam Málìkì sì dá in ti ma Malik dẹ̀ sọ fún mẹ́rẹ̀ o ni mo dẹ̀ fi ń sin lọ́wọ́ ni mo ń tẹ̀lé mo fẹ́ fi ọsẹ lẹ́rì láàrin mo fẹ́ fi ọ ṣe alàgàtà láàrin ni àtọ́lọ́wọ́ bá pé ìwọ ló wí fún mi o ní tó sì wí fún mi náà ni mo ń lò torí wọ láàrí gẹ́ bí àgbàfà nínú ìlú Imam Malik wá ní sọ tó fẹ́ sọ fàkọ́lá pọ̀lìbí yìí ọkùnrin pọ̀lìbí yìí ọwá sọ wípé man sallallahu alaihi wasallam tálẹ́ni tó lóore jùlọ nínú alìhúnmà yìí lẹ́yìn alaihi lẹ́yìn òjísí ọlọ́run bá fẹ́ kò sọ fún mi imam malik wá dá lóhùn wípé abubakri ni tálẹ́ni tó burú jùlọ lọ́dọ̀ àwọn ṣíyà lẹ́yìn alaihi so àwọn ṣíyà wọ́n gbà wípé ẹni tó yẹ lérí bú jùlọ nínú al'umma yìí òun náà l'Abubakar ni Siddiq a'udhu billah nítorí ẹ̀lọ́ fi jẹ́ pé kódà ọmọ Abubakar ni Siddiq tó jẹ́ ìyàwó annabi sallallahu alaihi wasallam òun náà ló yẹ lérí bú jùlọ nínú al'umma yìí lọ́dọ̀ àwọn ẹbìrì dára lọ́dọ̀ àwọn tó bá lọ sí Iran tẹ́ bá ń jí Abubakri àbíbá bí ma tẹ́ bá sọ mọ́lá Abubakri wàláì wọ́n wà bó ṣe pààyìn wọ́n gbọ́dọ̀ pààyìn tààlẹ̀ lè sọ lábúbákìrì tó lè dùn mọ́mọ́ nú kẹsọ ajá àbí ẹlẹ́dẹ̀ yín ní Abubakri á inú ó dùn gan ìmáṣá Allah ìwọ́lẹ́ ní rí tó bá sọ Umar ọsọ ní Abubakri wọn bíyànda ní ní yàrá ní kọmọ jẹ́ àbúbákì lókọ̀ kọmọ jẹ́ Umar lókọ̀ kọmọ jẹ́ Aisha wọn bí ọdá ọ wà bó ṣe palẹ̀ rẹ má ẹ̀yọ̀rọ̀pọ̀ ní lóṣù kan tó fi pàó kò yí bá ní sí Imam Malik bàtán bí lẹ́rẹ̀ wípé tààlẹ́ni tó lóore jù nínú al'umma yìí lẹ́yìn Annabi sallallahu alaihi wasallam ìkílọ́sọ Abubakri eléyìí báyìí ni àkídà ahìlìsúnnàtí Abubakar ni Siddiq naam ẹni tó lóore jùlọ nínú al'umma yìí lẹ́yìn annabi sallallahu alaihi wasallam Abubakar ni qala al-alawiyyu thumma man ọkùnrin al'alawi tá ń pè ní at-Talibi olótún wá bèèrè pé lẹ́yìn náà ta tún lọ́kàn qala Malik Malik sọ pé thumma Umar lẹ́yìn náà lọ́kàn Umar qala al-alawi tún wá sọ yí pé thumma man lẹ́yìn náà tatúnlọ́kàn ẹ́ tatúnlọ́kàn sẹ́mẹ̀pá àwọn ìran kanú lárúbá náà pè ní aláìláwíyù ẹ́ ẹnìkan bẹ tó kú láàrin wọn tó gbajúmọ̀ dáadáa ó gbajúmọ̀ sáburú wọ́n pè ní aláwí aláwí malik súfí gidi ni ó ti kú o so ọmọ saudi ni ثم قال العلوي aláwí yẹn tó wá sọ wípé lẹ́yìn náà ta ló tún kàn lẹ́yìn Umar ta ló tún kàn qala Malik Malik sọ wípé al-khalifatul maqtulu zulman Usman òun náà ni khalifa tí wọ́n pa nípa àbòsí ni Usman òun ló kàn lẹ́yìn lẹ́yìn Umar qala al-Alawiyyu aláwí yẹn tó wá sọ pé wallahi la ujalisuka abada ó ní mo búra pẹ̀lú ọlọ́run ọba ìrẹ Malik èyí ní jòkó tí ọmọ láyé ìní gbọ́wà sí rẹ̀ máláyé ìní kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ máláyé qala lahu Malik alimam Malik jẹ́ pé falkhiyaru ilayk ẹ̀sá wà lọ́wọ́ rẹ̀ tó bá wo ni ọ̀sà lẹ́sà mú kùyọ tẹ́lẹ̀ falkhiyaru ilayk ìwọ́ lọ lẹ́sà lọ́wọ́ wọ́n bá wọ wá bá wọ máwàá má ilé ìdáwà bí ń sin lọ́n làwá ó fi rinlẹ̀ àkídà àkídàtu ahli sunnati wal jama'a nípa àwọn sahabi annabi sallallahu alaihi wasallam àwọn àyíma yìí òun dẹ̀ ní àwọn tá ń tẹ̀lé olóbi jẹ́ sí pé a máa ń sọ báwọn èèyàn tí wọ́n ní malikiya làwọn nílẹ̀ yìí a pé ẹ kí ń ṣe malikiya gan ẹ̀ẹ́kàn ń pe àpèmára tí ẹ̀ ń tí ò sí lára yìí ibn abi zayd al-qayrawani tó máa ń pè ní malikun saghir malikun saghir nínú tírà rẹ̀ tó pè ní ar-risala tírà fiqhu ni ó jẹ́ tírà kan tó ní agbára tí gbogbo àwọn malikiya máa ń lò wọ́n dẹ̀ ṣe ṣùrúhù ẹ̀ wọ́n ṣe ṣẹ́gun tírà yẹn tọ́pọ̀ gidi gan torí pé lẹ́yìn Imam Malik ẹni tá tó gbà wípé malikiya tí ma rẹ̀ tó ní agbára tán pè ní Malik kékeré ó Ibn Abi Zayd al-Qayrawani nínú tíra fíkíwù yẹn àkọ́kọ́ tó kọ́ yanjú bẹ̀ wallahi nípa àkídà ni ọ̀rọ̀ nípa usulu ahli sunna lọ́kọ́kọ́ yanjú ó kà bá mú báyìí ni naam ó kà bá mú ni tó yíba ní sí so ìwọ́ tó bá ń tẹ̀lé màlìkí àbáwò ló ṣe jẹ́ súfí ìwọ́ tó jẹ́ màlìkí tó jẹ́ màlìkí tó ní ni ó ló ṣe jẹ́ súfí ìrọ́ lásán lẹ́mọ́ kìíbà ní sí so eléyìí ni ìlànà táwọn imam malik rìn ilé táwọn àyíma wa tún rìn lórí ẹni náà tábà lọ́wọ́ náà tartibul madarik wa taqribil masalik ترتيب المدارك وتقريب المسالك آر يو يمبي إليتي أفاوى القاضي عياض تمشي إنه مجلد ولك يجي بيج 44 بكنا تبالون فضولة المغرب so a bá ọ̀rọ̀ yìí bẹ̀ bákanáà a bákanáà abul hassan al'aburiyu a sigistani àwọn náà gbawa nínú manakibu shafi'i àwọn náà gbawa nínú manakibu shafi'i na'am eléyìí báyìí ó ní ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ imam malik rahimahullahu ta'ala nípa àwọn sahaba ẹ jẹ́ ká tún gbéyàwó náà díẹ̀ sí ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ alimamu shafi'i aléyìn rahmatullah nípa àwọn sahaba wọ́n gba ẹgbà wá ọ̀rọ̀ látọ̀dọ̀ alimamu shafi'i aléyìn rahmatullah la nípa àwọn sahaba nínú ẹ̀ eléyìí tí alimamu albayhaqi táwọn náà gbé jáde wípé anna shafi'iyya rahmatullahu ta'ala qal wọ́n ni alimamu shafi'i sọ wípé أثنى الله تبارك وتعالى على أصحاب رسول الله صلى الله عليه وسلم في القرآن ọlọ́wọ́n bá alékiọlá ọba tí ọpọ̀ ní orí ọba tí ó ga nínú dhatu ẹ̀ àti nínú ìròyìn ẹ̀ ó ṣe ìròyìn ó ṣe ẹ̀yìn lọ́pọ̀lọpọ̀ lórí àwọn sàhábí annabi sallallahu alaihi wasallam nínú al-Qur'an ọlọ́wọ́n bá yìn wọn lọ́pọ̀lọpọ̀ wat-Tawrah kìí ṣe nínú al-Qur'an nìkan kódà nínú at ọlọ́wọ́ bá fi ní dhalika mathaluhum fil Qur'an dhalika mathaluhum fit Tawra wa mathaluhum fil Injil ọlọ́run ní àpéjúwe wọn ìròyìn wọn masalu wọn ìròyìn wọn sífà wọn àwọn sọ̀hábà tó mú wá fún inú al-Qur'an yìí òun náà ni ìròyìn wọn tó wà nínú at àti al-Injil dhalika mathaluhum fit Tawrati wa mathaluhum fil Injil ka zar'in akhraja shat'ahu títí dé parí áyà yẹn so ọlọ́wọ́ bá lè kí láróyìn àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam fi tawrah وسبق لهم على رسول الله صلى من الفضل ما ليس لأحد بعده wọ́n ló dẹ̀ ti gbáwájú fún wọn látorí ahán nabi sallallahu alaihi wasallam nínú ọlá eléyìí tí ò sí fẹ́ni kankan lẹ́yìn wọn ọlá ti gbáwájú fún wọn látorí ahán nabi sallallahu alaihi wasallam di bú àwọn lọ́pọ̀lọpọ̀ fún wọn eléyìí tí ò sí fẹ́ni kankan tó lẹ́yìn wọn farahima umọ̀lọ́ kọ́lọ̀n kọba wa kẹwọn alimamu shafi'i ló ń sọ̀rọ̀ yíò wa annahahum bima atahum min zalik kọ́lọ̀n ọba alékẹ́lá kó sì bá wa kí wọn kú oríire kọ́lọ̀n bá ṣe níhà wọn kọ́lọ̀n bá wa kí wọn kú oríire pẹ̀lú nǹkan tí ọlọ́wọ́ bá alékẹ́lá fún wọn nínú àwọn ọlá yìí أعلى منازل الصادقين ببلوغ أعلى منازل الصديقين والشهداء والصالحين ببلوغ أعلى منازل الصديقين والشهداء والصالحين pẹ̀lú dídé ipò tó ga jùlọ nínú ipò àwọn àsìdìkúnù yìí táwọn sọ̀hábà dé yìí àti ipò àwọn aṣùhádá àwọn àtàwọn asọ̀lẹ̀hùn àwọn wọn pè ní àsìdìkúnù àwọn bí ó pé يصدقون ويتحرون الصدق حتى àwọn yìí lẹ́n tó yẹ́ sí wọ́n máa sọ òdodo wọ́n dẹ̀ máa dún ní máa òdodo lọ́ní gbogbo ìgbà títí tó yẹ pé Ọlọ́run bá lè láti kọ wọ́n sọ́dọ̀ rẹ̀ wípé siddiqun ni wọ́n ẹgẹ́ bí hadithu annabi sallallahu alaihi wasallam tó ní wala yazalu al-abdu yasduqu wa yataharra sidqa hatta yuktaba inda Allahi siddiqa ẹrú ò ní yẹ kò ní gbò lẹ́ni tí ó máa sọ òdodo tí ó dẹ̀ dún ní máyìí máa sọ òdodo ní gbogbo ìgbà hatta yuktaba inda Allahi siddiqo yìí tí wọ́n fi kọ́ sọ́dọ̀ lọ́wọ́ bá pé siddiqu ni so àwọn sọ̀hábà yìí ni wọ́n dé ipò tó ga jù nínú àwọn as-siddiqun bákan àwọn ẹni wọ́n dépò tó ga fahum addaw ilayna sunana rasulillahi sallallahu alaihi wasallam alimamu shafi'i ni àwọn ni wọ́n gbé wá fún wa àwọn sunanu annabi sallallahu alaihi wasallam àwọn ọ̀rọ̀ annabi àwọn iṣẹ́ annabi àwọn nǹkan tí wọ́n ṣe níwájú annabi ta annabi utako ta annabi fi onele àwọn ni wọ́n gbé wá fún wa àbí ta ló gbé wá fún wa jama'a ó dá wa lójú pé kìí ṣe nǹkan kan yàtọ̀ fáwọn sahaba tó ra wọn ni wọ́n rí kìíní ìṣojú àwọn ni wọ́n bá annabi sallallahu alaihi wasallam ló gbà wa shahaduhu àwọn ni wọ́n gẹ́ ní ẹ̀ imam maliki ni imam shafi'i ni wa shahaduhu wọ́n rí sójú báyìí wal wahyu yanzilu alayhi wọ́n rí annabi sójú báyìí nígbàtí wáhíyù ń sọ̀kalẹ̀ lé lórí ni wọ́n fojú gan ní annabi wọ́n wá nímọ̀ nípa nǹkan tán nẹ́bí sọlọ́sọ́lá ń gbà lérò pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹ̀ amman ní ti gbogbogbò ní wàhọ́ọ̀sọ̀n àti ní ti sàdáyàn rí lẹ́yọ kọ̀ọ̀kan pé lórí àlámọ̀rí ìntánẹ́bí gbà lérò rí lórí ilé báyìí ìntánẹ́bí gbà lérò rí wọ́n mọ̀ níbi gbogbo ẹ̀ lápapọ̀ ni wọ́n mọ̀ níbi ẹlẹ́yọ kọ̀ọ̀kan ni torí pé ṣáhàdúhù wọ́n fojú gan ní ànábì wọ́n gbọ́ ànábì yé ọlá ni tẹ́nìkan ò lè lé bá láyé kódà kíyàn gbé jet kò lè lé bá kò sẹ́ni náà tó lè lé wọn bá níbi ọlá akáfojú gánà ànábì àrí torí wọn nígbà nábì dìde má tí tọ́jọ́ gbẹ̀rẹ̀ kìí àmó tó lè sallallahu alaihi wasallam bó ṣe wù ọ́ kó wù kó sáré tó gbogbo tó bá wù ọ́ ni kó wù kó máa sà nínú dán ó lè lé wọn bá lórí ọlá ẹ̀dàkùn ẹ̀yìn ẹ̀yìn ẹ̀jẹ́ káwò bó ṣe lọ́lá tó tàbá gbọ́ ipá nẹ́bí ń bọ̀ wá sí stadiumu kí ní ó ṣẹlẹ̀ náà sẹ́mẹ̀ pé èyàn tí ó kú ọ̀pọ̀ emi pé èmi náà wà nínú àwọn tí ó kú nítorí pé èmi ò ní fẹ́ gbẹ̀yìn nínú àwọn tí ó bojú mi rí ànẹ́bí sọlọ́sọlá kíyàn kan ti ẹ̀gbọ́ pé ànẹ́bì ń bọ̀ wá sí stadium sẹ́ ẹláwọn kílẹ̀ rò pé yóò ṣẹlẹ̀ náà tí a mọ̀ ní pé kèsì nàìjíríà yìí nìkan àwọn yóò ti wá gbogbo àgbáyé pátápátá ní ó dé nàìjíríà yìí ẹjọ́ ọ̀nà ní lọrí kẹ́ ní stadium náà tí a pẹ́ nǹkan ṣẹlẹ̀ wàláì yóò kú tí ó pọ̀ ẹ wá wo àwọn kan ní wọ́n mọ̀ gan ní jẹun pẹ̀lú báyìí tí sallallahu alaihi wasallam

àwọn ni wọ́n gbọ́ ànábì sallallahu alaihi wasallam yé jùlọ alimamu Shafi'i ló sọ bẹ́ẹ̀ ó ní wa azman wa irshada àwọn ni wọ́n dẹ̀ ní azmu ìdí ẹ̀mí ara ẹni lámòrè jùlọ wa irshada àwọn ni wọ́n dẹ̀ rí ìtọ́sọ́nà jùlọ ìtọ́nisọ́nà àwọn ni wọ́n rí jùlọ mọ̀ nínú súnnà nábì eré ìtawà mọ̀ àti ilé ìtawà ọmọ gbogbo ẹ̀nà mọ̀ ma arafu min sunnatihi ma arafna gbogbo ta ma nínú sunna nabi mi wama wa ma jahilna àtàwọn ilé ìtawọ̀ ma wama abẹ́ ẹ̀kọ́ ni ẹwúrú ọlá yẹn wahum fawqana fi kulli ilmin wa shihadin òkè wa náà wà níbi gbogbo ma òkè láàmà bá wọn níbi soju nígbìyànjú sójú ọ̀nà ẹ̀sìn Ọlọ́run Ọba ká tún nígbìyànjú níbi ìmà láti pa ìdájọ́ yọ fawqana òkè wa náà wà ẹ́ ibo náà wà jama òkè wa ní òkè wa ní wàhùn fáúkọ́ná wàhùn fáúkọ́ná fi kulli fi kulli ilmin wa shihadi wà wọ́rọ̀ in wa aqli ká sá fún tọ́lọ̀wọ́ bọ̀ fẹ́ òkè wa náà wà ká ní làákàyè jùlọ òkè wa náà wà nítorí bí wọ́n ṣe rí tọ́lọ̀wọ́ bá àlékẹ́ àwọn tó dáa jùlọ nú ẹ̀dá náà gbọ́dọ̀ ṣiṣẹ́ pẹ̀lú ẹ̀ yóò fi láti yọrí àbẹ́ẹ̀kọ́ ni tẹ́yìn náà bá fẹ́ yẹ̀yàn nísìn tí ó súnmọ̀ yín jùlọ sáwọn tó yẹ pẹ̀rẹ̀ jù àwọn tó gọ̀ jù lẹ́yìn ni àbáwọn tó ní làákàyè jù ẹbò bèèrè níṣẹ́ ẹ̀yìn gẹnṣẹ́ tẹ bá fẹ́ yẹ̀yàn tí ó bá yín ṣiṣẹ́ papọ̀ lórí kẹ́kẹ́ lè láti yọrí sáwọn ni àbáwọn tó ní làákàyè jù báwo wá lẹ́sẹ̀ rò pọ́lọ̀ wà lẹ́gbẹ́ ló gbé adúrú iṣẹ́ yìí iṣẹ́ tọ́lọ́run bá iṣẹ́ gbogbo àgbáyé tọ́lọ́run ó bèèrè lọ́wọ́ gbogbo ẹ̀dá ọlọ́run bá wà gbé fẹ́ dá kò wá ní jẹ́ páwọn tí ó yàn lámúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àwọn tó rí wọ́n pé jù lọ́nà àwọn ẹ̀dá ni tí ó jẹ́ kó dínà tí ìjà lórí iṣẹ́ yẹn abẹ́rò wípé iṣẹ́ ìsìlámù sí dájẹ́ lèyàn nìkan ni láì láwọn tí ó kúnyà lọ́wọ́ láti jẹ́ iṣẹ́ yẹn ni kò yí báyìí nìsìn àwọn wọ̀nyí ni wọ́n kún fi jẹ́ jíjẹ́ àwọn ó sọ pé kàkàkà kú àwọn yà kú bá ni ìfẹ́ wa ummi ya rasulallah ẹ̀yà gbogbo tí ó bá ṣe mímọ̀ gbàkọ́ gbogbo tí ó bá ọmọ gbàkọ́ mi àti bàbá mi ibi tí mo nifere tí mo nífẹ̀ẹ́ rẹ̀ ànábì ẹ́ bí abi anta wa ummi ya rasulallah àwọn yìí ni wọ́n fẹ́ ta ànábì lọ́fà lójú ogun táwọn sì lọ́fà yàgbá ọbẹ́ ta káwọn kú ju kánàbì kú lọ torí pé báwọn bá kú nǹkan kan ò ní sẹ́sìn ṣùgbọ́n bá kú ẹ̀ mẹ́wàá sí ẹ̀sìn àbí ti ń kú sí nǹkan kan sẹ́sìn bá kú nǹkan sẹ́sìn àbí ọ̀sẹ̀sìn so àwọn wà wò pé à ah, káwọn kú ó lóore ju kánàbì kú lọ so ibà ní sí so àwọn wọ̀nyí bí wọ́n ṣe rí yẹn wà ámùrin òsúdìríkà bí i ilmù gbogbo alámẹ̀rí gbogbo àṣẹ tó jẹ́ pé ìmọ̀lẹ̀ yẹn mọ́ fi ń mọ́ òkè wa náà wà níbi àwọn alámẹ̀rí náà wà súnbí kọ̀bíhì gbogbo alámẹ̀rí ẹ̀sì rẹ̀ pé pẹ̀lú ìmọ̀láfi fà jáde ó ní wà àárọ̀ ohun lánàá ahmadu wà áwòlà bíná min àárọ̀ ìnà àwọn ìròrí wọn àwọn ìlànà wọn àwọn àgbọ́yé wọn àwọn ló dáa jù fún wa wà áwòlà bíná àwọn ló sì tọ́ká máa tẹ̀lé min àárọ̀ ìnà ju àwọn ìròrí tiwa lọ ẹ̀rí mi gbọ́yé wà àárọ̀ ohun lánàá ahmadu ká máa tẹ̀lé ìlà àwọn òròrí wọn òun ló òun láàbí jẹ́ ni yìn jùlọ ahmadu láàbí jẹ́ ni tí ó sórí ire jùlọ láàbí jẹ́ ni tí a ń yìn jùlọ àrọ́hùnà lánà ìmá àwọn làákàyè ti wọn àwọn àgbóyè ti wọn fún àwa ahmadu òun láàmà ni yìn jùlọ tàbí ẹ́ wà áwọ̀lá bínà òun ló sì tọ́ fún wa ká máa tẹ̀lé min àrọ ìnà ló fi jẹ́ tí alimam ahmed rahimahullahu ta'ala àti mamu shafi'i àti gbogbo ẹ̀ gbogbo ìṣíhádù tán bá ń ṣe láyé tán bá ti lè rí azaru ó gbé ìṣíhádù wọn jù sẹ́gbẹ̀ pé mo rí azaru pé sọ ábì ti ṣe ìṣíhádù èmi ọmọ wá tó ṣe ìṣíhádù mi láyéláyé wọ́n lo mawkuf

kágbà bẹ́ẹ̀ fọ́ pábọ̀ òkè àbúrò rẹ̀ wá ti ṣìhàd ìwọ náà wá ti ṣìhàd níbi ìwọ tó ọmọ kéwú níjàbàtà ìwọ náà wá ti ṣìhàd ẹ̀dàkùn tẹ́ bá fẹ́ kí n so ríire láyé èwúlẹ̀ advice mi kí múnú ìṣìhàdù àbí ìhòrè rọ̀ àti ṣìhàdù jàbàtà ẹ̀dàkùn advice mi ẹbá nífẹ̀ẹ́ mi tẹ́fẹ́ kí n so ríire kiri ci yadda bi hure ro le ki wa mutin jabaka wallahi tori wona o ri eri kan bayi e da pe mu wa eni mu eri wa ibi ta na bi ti ni ni idio ka ba yo kalama se o re ri kankan wona so pe a da pada si pile a da pada to so so pe si adu lo si yen idan pe ni si adu ne ti o ba yi o ke wa fi tabu hure ro le e mutiye ka to ma so pe imam ó ní fíìlú àbí Hurairah ìjẹ́ tábù Hurairah sí yẹn bayna dhahrani al-muhajirin wal-ansar láàrin àwọn sọ̀hábà tí wọ́n ṣe hijira láti Mákà lọ sí Madina àtàwọn tán gbà wọn lálejò ní Madina ni ló ti ṣe ó ní tó bá jẹ́ ipá àwọn sọ̀hábà ìbá mọ̀ nǹkankan mí nínú súnnà tó ya pa sí tábù Hurairah sí ṣe ju wọn ni káṣe kábàrà méje lákọ̀ọ́kọ́ káṣe mẹ́rin mẹ́rẹ̀kejì wọ́n bá takò ó nígbà tí wọ́n ti wá takò yẹn ó túmọ̀ sí wípé nǹkan tábù Hurairah sí yẹn o ó ti mú ìdájọ́ mọ̀rùkú rẹ̀ pá nẹ́bí mọ̀ ẹjọ́ nàzán tó ráwọn sọ̀hábì yìí ní wo aburú rẹ̀ láyé kó wá jẹ́ pé Abu Hurairah ni ó wá bẹ̀rẹ̀ nígbàtà rẹ̀ bí máa ń ṣe kábàrà ẹyọ kan Abu Hurairah ni ó wá bẹ̀rẹ̀ pé ká ṣe méje lákọ̀ọ́kọ́ márùn ẹ̀ẹ́dẹ́kọ̀ ẹ̀wò kò ṣe méje lákọ̀ọ́kọ́ kó ṣe méje lẹ́lẹ̀kejì fa Imam Shafi'i ní ẹ̀wò dáadáa o ó ṣe méje lákọ̀ọ́kọ́ márùn lẹ́lẹ̀kejì irú nǹkan báyìí ṣe tí ẹ̀mọ́ ṣe ṣìyàbí lórí o adẹ́dù ṣe lè yàtọ̀ tí ẹ bá ṣe kó rà nẹ́bì ni èèyàn tó kírun pẹ̀lú ànẹ́bì ó kírun ìwọ kírun ìdìkan rí pẹ̀lú ànẹ́bì láyé

kátẹ̀ láwọn títà wọn sọ̀hábà ó lóore ju tiwa lọ ẹ̀dàkùn sínú mà lábẹ́ fi wá wéra wọn ni inú kárí ànẹ́bì sójú lábẹ́ fi wọ́n wéra wọn ni kí lọ mà tí è ṣe pé látọ̀dà wọn sọ̀hábà ni máa ń ti wá dákùn sọ fún mi alukùránì tá ń wò yìí látọ̀dà wọn sọ̀hábà ni tó sọ wípé àdìsà nẹ́bì àwọn sọ̀hábà lọ gbà ni ta ló gbà yín náà jábọ́ látojú ọ̀run àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam ni wọ́n gbà yẹn náà wá torí àsìkò wa ẹ jẹ́ káka mọ́ asaru ẹ̀yọ kan sí eléyìí báyìí tá bá wọnú asaru yìí a rí pé alimamu Shafi'i rahimahullahu ta'ala wọ́n sàlàyé dáadáa àwọn apá kan nínú àwọn sábàbí tó fi lẹ́tọ̀ọ́ kí a máa tẹ̀lé àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ in tí wọ́n sọ nínú usulu sunna wa nínú manhajú a nínú almanhajú salafi nínú ojú ọ̀nà salaf eléyìí tí ọmọ kanga tí ò sí ìdọ̀tí ń bẹ tó mọ́ ẹ́ àti pé nínú àkídà mùsùlùmí àti nínú àwọn manahiju wọn kò yí bá ní sí yìí tó jẹ́ manhajú anábi sallallahu ashabu rasulillahi sallallahu alaihi wasallam wal iqtida'u bihim at-tamassuku bima kana alayhi ashabu rasulillahi sallallahu alaihi wasallam wal iqtida'u bihim so inshallah ta'ala ibi náà ni a láǹfààní àti dúró sí lónìí pẹ̀lú gbọ́lọ́wọ́ ba àti ọlọ́wọ́ ba lè gẹ́lẹ́bá tó sọ wa kọjá ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹgẹ́ bí a ṣe bẹ lọ́wọ́ ba lọ́sẹ̀ tọ́lọ kó sọ wa títí di òní tó kọjá bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá dẹ̀ gbàdúrà wa pẹ̀lú pọ́lọ́wọ́ bá sọ wa di òní gbígbàdúrà ní ká má rò pé bọ́yá ká má rò pé gbígbàdúrà ló kò lè wa lórí ta fi rí bẹ́ẹ̀ so abẹ́lọ́wọ́ bá kó tún àti àlékún gbígbàdúrà wa pẹ̀lú pé kó tún sọ wa di ọjọ́ mẹ́jọ àti ju ọjọ́ mẹ́jọ lọ ká lè bá pọ̀ ní òṣùwọ̀n ká lè bá kóṣùwọ̀n wa kó lè bá kún rẹ́rẹ́ ní ìdíṣẹ́ Ọlọ́run ba àti ní ìṣẹ̀sìn Ọlọ́run ni nílàákàyè ni ni abẹ́lọ́wọ̀n bá lè kẹ́lá kọ́lọ̀ kó pèsè rẹ̀ fún ẹnìkọ̀kan wa a ní ìkúnlọ́wọ́ ní agbára ní kọ́lọ̀ bá kó pèsè rẹ̀ fẹ́nìkọ̀kan wa qultu ma sami'tu wa astaghfirullaha li